báyìí náà àà ah, ah, èmi ò láìkẹ́ náà mi ò lè máa pẹ̀lú ọ̀bọ̀ jábúra ah, bíjẹ́ gbàgbé ẹ̀ gbàgbé ẹ̀ gbàgbé ẹ̀ gbàgbé ẹ̀ àà ló ń ṣẹlẹ̀ àà wo kó lórí ẹ̀ máa wọrí a máa sọ̀rọ̀ létà létà. bíjẹ́ wo ló tún bá fà lórí fóun báyìí. ó fi ọ̀rọ̀ bíjẹ́ lẹ́jà rẹ̀ máa sọ tara mi ah báwo ni mo rí ẹ̀ kí ló ṣẹlẹ̀. in fact mo ní kí tún wá rí ẹ ní o ọ̀rọ̀ di méjì kò fẹ́ gbọ́n ọkàn sí mi lẹ́nu o. wọn náà máa gbọ́ bó ṣe sọ̀rọ̀ ebi fúnra mi ò mi ò lè gbàdúrà náà Ah, tá fi ogún ọdún pilẹ̀ wèrè ìjọ kankan ló fẹ́ jà olójú ah, òde ní lajú ẹ̀ sílẹ̀ kálùbọ̀ kó wọ̀ di ah, méjì lọ́ọ̀fẹ̀ gidi gan wọ́ fúnra ẹ mọ̀ àfi kó ṣe kan tó bá fẹ́ náà. mo fẹ́ kẹ́yìn guys say can you understand plight me okay wọ́n ní òkè òkú òun lòkú ń rè bàbá ọmọ ló lọmọ tẹ́lẹ̀ yorùbá dẹ̀ sọ wípé olóhùn ló ní ohun àgbọ̀n ìsàlẹ̀ ló ní ọ̀wù ẹ tí méjì ló ní mí náà kò síbi kankan tí mo fẹ́ lọ ẹ bá mi bẹ̀ kókò fún mi ní just little time everything will be sorted ẹ jọ. you are changed. just little time wọn náà gbọ́ ọkọ̀ tó ń sọ ah, ìgbọ̀jú ń lọ ìgbẹ̀rún ń lọ ẹni ká máa dísà ìjọ jọ gba ogun la fẹ́ rédíò òun gangan pa ṣé ìgbà tó yẹ pé àwọn boys àdúgbò bá ti mú ọ̀gẹ̀dẹ̀ táwọn fojú kò kó gbowó tó bá ti mú tó ti fi dídòdò tán ìgbà yẹn la ṣe máa máa mọ nǹkan tá fẹ́ ṣe àbí. o lè ṣe ẹ̀yìn gẹ́lẹ́ bá mi bẹ̀ di méjì ah wá mi promise ẹ máa try tèmi ni tó bá gbọ́ fine tí o bá dẹ̀ gbọ́ fine. o máa gbọ́ àmì ọlọ́run ajẹ́ kò gbọ́ èmi tí mo máa lọ nìyẹn o. ah, ah lọ́bù ah, ah èmi lè ṣe é lálejò náà bó tiẹ̀ gbọ́n náà sí wa lẹ́nu tá a dẹ̀ mẹ́yẹ tó ṣú ẹ. àlejò kí ni you know what tó bá ti bá mi bẹ̀ tó bá ti gbọ́ o ti ṣe mí lálejò nìyẹn ọ̀pọ̀ náà kò sí nǹkan tó jọ. Ah, ìwọ kọ́kọ́ gbọ́ tiwa ìyẹn bẹ́tà. <laughs>

yẹn lẹ̀ ṣé ò lè kí mi wá kí mi jàre kájọ ṣe fàájì àbí kí ló ń ṣẹlẹ̀ kọ́ wá kí mi kó wá bá lùkà kí ló ṣẹlẹ̀ ah rọ́bìṣì wo ni rẹ̀ wọlé mi bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan tó fi wá ká mi mọ́lé ṣé o mọ̀ pé ajá tó bá wọlé tẹ̀ kó lè fẹ̀jẹ̀ wẹ̀ yìí. ìwọ wípé kí ni. dúró sophie gba empty threat mo make. ah kí ló jọ tí mo ní kò report sí camp. káàpù wèrè wọ nìyẹn kí ló ń ṣe gangan wọ́n lọ bíbí ló dá mi ni ṣé wọ́n lọ ṣiṣẹ́ mi ni wàá dẹ̀ máa ṣọ́ọ̀tì láìpẹ́ mi ọ̀gbẹ́ni kí ló wá kú kankan kí ló ṣẹlẹ̀ ah o tún wá wọlé wá bá mi òun ọjọ́ mọ́ mi kí ló ṣẹlẹ̀ kankan. gbàgbé mo ti mú ẹ ti pẹ́ kú olórí ẹ̀ ah kí ló ń ṣiyẹ́ kankan. èmi lugard you know what I can do you know me very well. gbàgbé ọ̀gbẹ́ni pàdí mi ló jẹ́ òun olùṣẹ́ ẹnẹfẹ ní iṣẹ́ ẹnẹfẹ ní iṣẹ́ ẹnẹfẹ ní iṣẹ́. ṣe station yẹn. yeah good ẹ máa ní láti wá sí Shekoni street number one zero one wọ́n ti pààyàn kan síbẹ̀ nísinsìnyí o àná ti pààyàn kan síbẹ̀ ẹ tètè máa bọ̀ ok ẹ má pẹ́. Thank you.

Call ambulance immediately. Why? Why? Why? Hello? I need ambulance in Benson. Yes. I need ambulance in B. Oh yeah. Ọlọ́mọ jẹ́ ìṣeré. Ẹ jẹ́ gbọ́ngbà bọ̀dé. Ẹ má jàpọ̀ tó ẹ má jàpọ̀ tó. Èmi kọ́ ni ọ̀gá jà. Èmi kọ́ ni mo kọ́ ni Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Mo ti mú sa. Yes sir. Mo ti mú sa. Mo ti mú sa. Mo mú sa. Yes sir. Yes sir. ẹ kú ṣe dókítà. àwọn ènìyàn. kí wàá ní àbábọ̀ èsì àyẹ̀wò tẹ́ lọ ṣe. ọ́fíìsà ṣé kí n má parọ́ tán yẹn. ọmọkùnrin yẹn ló pa olóògbé náà bẹ́ẹ̀ ni nínú test tí mo ṣe gàdàgbà gàdàgbà báyìí ni àyẹ̀wò gbé ọmọkùnrin jáde lára ọ̀bẹ yẹn léyìí tó túmọ̀ sí pé kò sí àníàní kankan ọmọkùnrin yẹn ló pa olóògbé náà. iléeṣẹ́ ọlọ́pàá ti mọ̀ wọ́n pé òun ló ṣe é ṣùgbọ́n a ní láti ṣe ìwádìí wa fínífíní kó tó di wípé a gbé ìgbésẹ̀ nítorí orí yeye ní mògùn ta ìṣẹ́ lọ́pọ̀ àmọ́ ní báyìí tí ìwádìí wa ti fi múlẹ̀ wípé òun ló ṣe ẹ̀ṣẹ̀ yìí ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà ẹ ṣé gidi gan. You're welcome. Thank you so much. You're welcome. ẹ ṣé. tó bá nù ní gbọ́ èmi náà ní gbà mo rí i pé òun náà gidi mi ìmọ̀ kankan pa ẹ̀sà mi lè parọ́ fún ni mo jẹ̀yẹ mi ìmọ̀ ẹni tí ì pa ẹ̀sà. o ò mọ̀ by the time tí bá fi ìbọn fọ ẹsẹ̀ ah. gbogbo ètò òṣè ń rí ó jọ bí eré lójú ẹ̀ àbí. ìpènà mi tẹ́tí wá gbọ́n mi ọ̀gbìn mọ̀ pé mi fa wàhálà mi ìbọn pa ẹ̀sà mm-hmm kò tí jẹ́wọ́ náà. sà kò tí jẹ́wọ́ o gbogbo ipá àti agbára mi lórí ẹ̀ ká lè rí òótọ́ mu jáde pàbó ló já sí máa yín iná gidi gan. iná gidi sà ní ìmọ̀ ọ̀pá ẹni sà. Mr. Dimeji Owade o fẹ́ jẹ́wọ́ náà. oh ah, officer ní sòrò. kì í ṣe pé mi ìfẹ́ jẹ́wọ́ sà yóò mọ kọ́kọ́ nípa ẹ̀ níbi ìmọ̀ ọ̀pá ẹ̀ sábà ìmọ̀ ọ̀pá mo tọ́jú owó sí lọ́wọ́. Ah, ìyà jẹ mí wọ́n tọ́ tó kó sí lọ́wọ́ kí n má bàa nà mo dẹ̀ rí lálẹ́ àná sọ pé màá jí wá lé láàárọ̀ láti wá gbowó yẹn mo fẹ́ fún ìyàwó mọ́tò lọ síbi tí mo fẹ́ ṣe interview mi sá kí n má bàa nà mo ṣe lọ bẹ̀ ọ̀tọ̀ ẹ̀dẹ̀ ni mo dé láàárọ̀ pé kí n lọ gba owó tí mo tọ́jú sí lọ́wọ́ o bí mo bá kọ́ tí mo bá tẹ̀ náà dẹ̀ wọlé dé bá mi sá ibo kókó pa ẹni ní gòpà ẹ̀sà mi gòpà kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ tó wà lẹ́bí òun mọ́ pa ẹ̀sà bàbí abúlé náà ìmọ̀ máa gbàgbọ́ ní mọ́mọ́ jẹ́ bí ṣe ìrìn àjò wa ọ̀sà mi ò pa ẹ̀. wọ́n mú ẹ lọ sí káńtà nísìnyí ah. o ní àǹfààní láti pe anybody ah. tó bá fẹ́ pè ah. torí ní agbára ọlọ́run ní ọ̀la ó máa fi òkú bá ilé. ẹ̀sà ṣùgbọ́n yé ọ̀sà mọ̀kú mọ̀kú mọ̀kú yé yé ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ẹ wò ó ẹ jẹ́ ká wà sincere síra wa o mi ò lè lọ sí ọjà láti àárọ̀ nínú òrùn kí n ra ata kí n ra ayọ̀ kí n rẹ̀fọ́ kí n ra magí kí n wá délé kí n wá sè láti àárọ̀ dìrọ̀lẹ́ kí n wá fẹ́ tọ̀ wò kán wá ló dalẹ́ kí patí tó bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká fọ̀rọ̀ ìṣúra ara wa ṣé bóun ló ní ẹ́. kí ló ń jáde lẹ́nu ẹ báyìí irú ọ̀rọ̀ wo ló ń sọ jáde lẹ́nu òun ló ní nǹkan ẹ̀ ń kọ́ lónìí mi o èmi ni mo nira mi. ọ̀rọ̀ yìí ẹ dúró ná nǹkan tá à ń fa yìí kò yẹ kó lè tó ìnà after all ẹ̀yin méjèèjì ti jọ agree kí ló wá dé tó. a ti agree but agreement wa kò yìí débi wípé ó ti fẹ́ mi sílé kó máa fẹ́ ní kó máa fi nǹkan kan lọ mi kò possible kò yìí fẹ́ mi sílé náà. mo lè sọ yes or no mo lè ní pé mo máa gbà mo lè ní mo gbà and besides mo mọ nǹkan tó wà ní ọ̀rọ̀ tí mo sọ yìí o yes mm-hmm. ó ṣókùnkùn sẹ́yìn bó mọ́lẹ̀ sí mi o. kì í ṣe generation tá a wà yìí tó jẹ́ wípé kó tó ra nǹkan báyìí wàá yẹ̀ wò wàá tọ́ wò kó tó sanwó. ṣọ́ọ̀rẹ́ mi lẹ́yìn ṣá no no no ṣé ọ̀rẹ́ ni mo pè yín méjì tí mo believe pé bí mo ń sọ̀rọ̀ bàǹtàbàǹtà sílẹ̀ kẹ́dẹ̀ support mi kẹwàá against nǹkan tí mo ń sọ pé kó má rí bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ ń support ẹ̀. nǹkan tá à ń sọ yìí inú ilé yìí náà la lè ti sọ a lè sọ ń ta wọn náà mà tètè wo nǹkan tí bọ̀bọ̀ yìí á kó síjà ìnà ó kí n kí n rí òní kí n jẹ́ kí ọ̀rọ̀ yìí ó tó ń lọ kí n náà ló ń pè. ẹnu yàtọ̀ ló sọ̀rọ̀ ah, adédi méjì adédi méjì báwo ló ń ṣe báyìí fún mi láti jẹta ni mo ti ń pè tí fóònù ẹ ò lọ kí ló ṣe é níbo ló wà police station ló ṣe ní station wọ́n sọ wípé o payàn ẹ ọlọ́run máa jẹ́ kí mi oh, ok police station ló wà akíkaka police station ok mo ma i will find my way down there okay just hold on kí làwọn fẹ́ ṣe sínsìn. kò yé mi báyìí o. station take it easy. mo ní tí wọ́n yóò lè pa yóò lè amọ̀ amọ̀. Eh, mo mo i trust him. kí làwọn lè ṣe solution. nínú wọn kí wọ́n lè ní kẹ́ because. ṣé o ní call card. mo ní tí wọ́n yóò lè pa yóò lè amọ̀ amọ̀. Eh. pè wọ́n pè wọ́n. ẹ ló ṣùbọ̀ báwo ni kí ló ṣẹlẹ̀ ta ni kí ló ló ṣe ní sùúrù ní sùúrù ní sùúrù ẹ àbúrò tèmi ò ní pààyàn láyé láyé ẹ níbo níbo police station bo fọkànbalẹ̀ máa kún ẹ lára báyìí báyìí báyìí máa kún ẹ lára di méjì pààyàn mi ò tí gbà. Mm. ló lè ti ẹnì kan lọ pa wọn. pa yes mi ò ní kàn lọ pé pọ̀ mi mi ò ní reason tí màá fi ní kàn pa wọn. Mr. Bolaji during the course of our investigation a rí pé ẹ̀yin ni ẹ̀gbọ́n yín pègbè yín nínú kọ́lọ̀gì wọn and that is thirty minutes before the incident. lóòótọ́ ni mi àtẹ̀gbọ́n jọ sọ̀rọ̀ lọ́jọ́ yìí ọ̀rọ̀ Lucas dẹ̀ la jọ sọ wọ́n fẹ́ jọ Lucas sùn mí ni. Who is Lucas? Lucas. Ikú ti ń pọ́n ọmọ títún yìí rí ọmọ wò. Notorious criminal ni Lucas. Kò sẹ́ni tí ó mọ̀ ọ́nú school. School tó wọn àtẹ̀bọ́ ti ṣetán lèmi náà ń lọ lọ́wọ́ báyìí. Lọ́jọ́ kan mo pẹ̀gbọ́n pé mo fẹ́ rí wọn ti pé wọ́n fọ lọ́pọ̀lọpọ̀ gbà. Ìgbà tó máa padà dé tí mo dọ́dọ̀ wọn. how mo wà fún ẹ̀gbọ́n mi ó ti ń pè yín látẹ̀gàn kí ló dé ẹ̀gbẹ́ kọ. Um, bíjẹ o má bínú jàre um, bọ́bọ́ lúgà yẹn lájọ ń fa wèrè kan látàárọ̀. lúgà ẹ ṣe ríra ni. ó a ṣe ríra jàre mo ṣe kú lọ́dọ̀ ẹ̀ sìn. ẹ̀gbọ́n ẹ ṣọ́ra pẹ̀lú lúgà so ah. à tó bá gba north kẹ́ gba south o tẹ́ bá rí lọ́nà east ẹ kọrí sí west street ẹ á bá lúgà ta o wọ́n wà. Ah. Ah. àwọn wa lu àgbógbó náà gbà kó lè wọ́ náà gbà wọ́n máa jẹ́ ni àbọ̀bọ̀ yẹn ti pààyàn gan àwọn ti pààyàn gan ẹ̀jẹ̀ kan rún tẹ̀lé ni ṣé ṣe ń jáyín ká níbẹ̀ báwo bó ṣe ń lọ ni a máa rí i pé trees àwọn èèyàn ń lọ lẹ́yìn ẹ̀ àpá ẹ̀sìn àwọn tó ti pa ni. bíjẹ ẹ̀gbọ́n mi ọlọ́run ọba ò parọ́ nǹkan tí màá tẹ ṣe ń fa gangan náà nìyẹn ọlọ́run káṣá pààyàn ẹ̀ ń lẹ káṣá pààyàn ẹ̀ ń lẹ èmi dẹ̀ ti jẹ́ kó yé e pé nígbà tí mo wà school nìyẹn that was then mi ò lè ṣe mọ̀ nígbà ìmọ̀ nìyẹn mi ò lè ṣe mọ̀ sìn. ẹ̀gbọ́n ẹ wo ẹ ṣọ́ra o ẹ sọ fún pé nù ni o àmọ́ dẹ́ a máa sọ fún Lucas pé nù ẹ máa tún lo diplomacy ní àpẹẹrẹ téèyàn ti mọ̀ lọ́sàn ẹ gbọ́dọ̀ gbiná wojú ẹ lóru ẹ kàn lè sọ ordinary no fún ẹ ọ̀nà account ẹ gbọ́dọ̀ sọ fún Lucas pé yes. kò sí wàhálà àbúrò um, ibo ló ń lọ. ẹ mọ kọfẹ sáré wọ gbòòrò ni ẹ mọ as weekend náà. ẹ wà á jẹ́ kí mi ṣe fàájì fún ẹ. ẹ ní wàhálà bá mi. lẹ́yìn incident yẹn èmi pè ní ọjọ́ yẹn ni pé Lucas ń threaten now. You are very stupid how dare you tell me that ẹ̀yin yorùbá ni ẹ̀ ó lè bí ń pa àwa fún ẹ lóúnjẹ olóòfún gbẹ we gave you wine instead of water olóò láṣọ àwa faṣọ bù ẹ olóò níṣẹ́ àwa ṣe alálùbáríkà fún ẹ kí ló wà nínú kidnapping sọ fún mi ṣé ìyá àbí bàbá ẹ̀ náà ni kò wa ni. wá wá wá what's the meaning of all this? Ah, ṣé mo gbé àwọn parents wa máa bá ẹ fà wá láǹbì ni mi ò láì gbogbo yẹn náà ah, báwo lè yín sọ ọbẹ̀ tó wà at least bẹ́ẹ̀ ni tí kò tiẹ̀ láàánú rárá báyìí náà so o fẹ́ kí mi lọ máa jí èèyàn gbé wá fún ẹ fáwọn bàbá aláyé tiẹ̀ kó máa fi ṣe tutù ah, dóò mo ti ṣe rí o that was ten nígbà tá a wà ní school nìyẹn tí mi ò tí ì mọ kankan ìgbà ewé ni ó dẹ̀ ti bà lọ ṣùgbọ́n nísìnyí máyì kí n tàn ẹ́ mi ò lè ṣe láyé láyé i will never do it ìwọ ti gbàgbé ni sórí bá tó bá fi wé kàbá òun náà máa fi ń sọ fún un wo i will advise you kí wọ́n gan jáwọ́ tomorrow may be too late ní tèmi o èmi ò lè ṣe o even at the point of death mi ò lè ṣe rárá ni. bravo nice composition i love that but you know what i give you just three days three days to get back to me otherwise o mọ tí mo lè ṣe don't dare me you know me very well. balẹ̀ náà kí ló ṣe jẹ́ kí n sọ̀rọ̀ jẹ́ kí n sọ̀rọ̀. wọ́n ló bí mi ni. Ah, ah, ṣé ọ̀dà ṣé wọ́n ló ṣiṣẹ́ mi gangan ni ìwọ kọ́ ló ṣiṣẹ́ mi náà nígbà tá a wà sùkú ah, ó ní bó ṣe ń lọ wọ fúnra ẹ mọ̀ pé mi fúnra mi akínrọ́gùn lèmi kí ló wá ṣiyẹ kí ni problem ẹ kí la yí ẹ gangan náà mo ló ti sú mi gbogbo wàhálà tàfà yẹn ti sú èmi mi ò ṣe mọ́ I can't do it again. Luka ló sọ̀rọ̀. ọ̀gbẹ́ni góòlù yẹ àṣọ tèlò pèmí náà ni mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ nìyẹn sẹ́. now three days tí mo fún ẹ o mọ̀ pé ó ti complete. wicked shot kí ni problem ẹ so èèyàn pípa ò ẹ rárá you are so wicked and heartless ìkọ́ tó ṣe yóò dà náà jọ tọ́pẹ́ family tiẹ̀ ó pẹ̀lú àwọn tàfẹ́ mú tàfẹ́ bẹ̀rẹ̀ sí pánkọ́ èmi ò like ẹ mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ nìyẹn sẹ́. the only grace you have is for you to come back to that camp in the next two hours. kí n possible? that camp. ẹ eh, ẹ okùn ni okùn ni wàá fi wọ́ mi lé kí wàá máa lọ. wàá fi wọ́ mi lé lọ sí camp. wàá fi okùn wàá wọ́ mi lọ sí camp. ìwà bí òun sú ẹ rárá ni. two hours. ọba ní kó lórí fún fún mi tàrí kó àgọ́ kó ṣì tàrí tàrí. Ah, ah. kó máa pààyàn kó máa pààyàn kó lè máa dùn dúró ẹ máa dùn ìyẹn lérò ara mi t Um, bíjè o má bínú jàre pé mo pẹ́ láti fi kọ́ ọ lẹ̀ idiot bọ̀bọ̀ olúga ẹ̀ tún ní jàre ó kàn threatening life ààrẹ tí ó ṣe tèmi ni. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ máa gbọ́ mo ti sọ fún yín tẹ́lẹ̀ ẹ tún wọ́n bí ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí. Ah, irọ́ má bá mi sọ̀rọ̀ bọ́ yẹn bí jìnnà òun ó sọ kí mi report sí cam torí kéde. ó sọ pé mi wà o. Ah, mo sọ fún i told him straight pé i'm not coming mi ò lè wá mi wá nìyẹn ẹgbẹ́ má fòun lẹ̀ fún sẹ́. sọmọdé ló pè mí ni gbogbo àtàwọn school nìyẹn that was then ah, ah so. ní ibi tí mo dàgbà dé kí tó wá bẹ̀rẹ̀ sí mú èèyàn ẹlẹ́ran ara tèmi kí máa yìn kí máa pa for for no reason torí pé kí ni àìrọ̀ ah, ìrọ̀ ọ̀rọ̀ yóò ṣe business now ah no no no gbogbo tèmi ṣe ń gbà yẹn tí mo ṣe ń school gbà yẹn gan ó ṣe hunt mi ọtí náà jẹ́ pé tí máa rántí gan ọdún máa ń bí mi sẹ́ra mi ni ah àgbàdo akọ́lọ́ ṣí ìṣàánú yẹn kó gbà yẹn tí ó fẹ́ máa tọ́ mi bọ̀ mi ah, èmi sọ pé mi ò ṣe o. ẹ̀gbọ́n kò lè pè wá o Ah, tí márùn ayínbá lọ ń dòde tirẹ́là ó máa ń rùn. kú mbẹ ṣé òun ló dá mi àbóun ló bí mi ni ṣé òun ló ṣiṣẹ́ mi àbóun ló gbé mi wọlé gangan fúnra rẹ̀. tí wàá kó joyè ńgbà yẹn ló jẹ́ kó dìdàkudà tó bẹ̀rẹ̀ sí pariwo kiri on top waiting ọ̀gbẹ́ni kó ṣe wọ́ọ̀sì ẹ̀járe. ok mo ti gbọ́ kí n máa kọ́kẹ́ máa parẹ́ I don hear you o mi mọ̀ ọkọ tó gbójúlé bá ṣe ó kàn dùn mí ni if the thing happen now. mo dẹ̀ sọ fún wọn mo dẹ́ni tá a mọ̀ lọ́sàn-án ní Lucas èèyàn kankan gbọ́dọ̀ gbé náà ojú ẹ̀ lóru mo advice wọn kan yẹra fún ẹ̀gbọ́n gbọ́ mi mọ̀ pé wọn ọba ẹni ẹ̀sìn tí máa bí ọlátọ̀dọ̀ ẹ̀gbọ́n sọ fún mi pọ́n ti kú Lucas. sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ náà ṣùgbọ́n mo ṣì ń doubt ẹ̀. wọ́n doubt ẹ̀ náà. kọ́lọ́ má jẹ́ kọ́ de wa pasán ni ẹ́ nígbà tí ilẹ̀kùn tí wàá wà ní títì pankọ́ tó ní kéré ti yọ̀ kiri ẹ̀ lọ́wọ́ ẹ́ ah ẹni yẹn òkè òkun ló ń gbé o ṣùgbọ́n nígbà tá a bá dúró sí ìbàdí di next year ṣàbí yóò máa dé bá wa. bẹ́ẹ̀ni gbogbo àwọn tó ń gbé ládùúgbò wa yìí ìlú òyìnbó náà ń gbé ṣàṣàlẹ̀ lè rí wọn kán wálé láàrin ọdún tí ò bá ń ṣe irú yín tẹ̀ ń bá mi rajà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ti fẹ́ sún mi ẹ má bínú pé mo yọnu sọ̀rọ̀ yín o. ṣé mi sọ fún ẹ màmá ẹ má bínú jàre ẹ má wọlé ti yín. mo gbọ́ ni mi ò tí ì gbà o ṣùgbọ́n tó bá lọ jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ nǹkan tí máa fi ojú ta mẹ̀dùn rí wọn ò ní rí tọ́jú nílẹ̀ yìí wọ́n tó gbé lọ báwọn àwọn tó ní. ó nà mọ́. ẹ yí guys ó ní ọ. がワロちゃん Give me your key. Come down. Give me your key. Come Move. Officer, we can call this out. No. I said move! ẹni tí mo ń sọ. ó dáa kí ni àwọn nǹkan ìjàmbá tó wà nínú báàgì ẹ nígbà tá a mọ yẹn kí ló fi wọn ṣe. Ah, àwọn ẹ self defence lásán làwọn ẹ wà fún náà. beautiful self defence ní ada ọ̀bẹ àáké nínú ìlú tó ní òfin ìyẹn náà dáa. ẹ kí lẹ́ẹ̀ fi lè ṣe. kí ni mo fẹ́ fi ṣe wọ́n fi gba bàtà lẹ́sẹ̀ yẹn ni ìṣó twenty six ni ó wà nù ẹ̀ mo dẹ̀ máa kàn mú ẹsẹ̀ yẹn by that time wàá jẹ́wọ́ ṣóyè. for the last time kí ni nǹkan tí o mọ̀ nípa ikú Káyọ̀wálé. ọ́fíìsà ah, mo ti sọ fún mi mẹ́ni tì ní pa. ayà ah! ah! máa jẹ́wọ́ máa jẹ́wọ́ máa jẹ́wọ́ máa jẹ́wọ́. kí àṣírí tiẹ̀ má bàa tú ẹ́ O pa ọmọ ọlọ́mọ ó pa alábàásáyé ó dá ẹ̀mí ẹ̀ légbodò o mú gbogbo ìyà àwọn òbí ẹ̀ lórí ẹ̀ ah, for your information ìròyìn báyìí la máa wá ní ọ̀dọ̀ wa mi báyìí ẹ̀yin tẹ̀ ń jayé tẹ̀ gbàgbé ọ̀run kò sí wàhálà àwọn boys máa wọlé sí wà ní kò tó jọ ẹ ní láti bẹ́ẹ̀ ni boys bẹ́ẹ̀ yẹ mo ti jáwọ́ fún yín ọ̀gá mo ti. farabalẹ̀. ọmọ mi mú ṣe pẹ̀lẹ́. jẹ́ òsinmi díẹ̀ jẹ́ òsinmi díẹ̀. díẹ̀ díẹ̀. di méjì bọ́ báwo ló ṣe máa ń ṣe báyìí náà ó dẹ̀ believe mi kò understand nǹkan tí mo sọ fún ẹ. Ah, sori a kì í fi ìkanjú a kì í fi tolú ọ̀rọ̀ o nítorí ìgbà ẹ̀kọ́ tó sì lọ́bẹ̀ àti pé a ń lọ sọ́yọ̀ àkànjú aláàfin orí ibi kankan náà yes. tó rọ mi má fi omi mo mọ̀ jẹ. ṣùgbọ́n mi ò kì í ṣe ọmọdé i'm not a kid mo mọ ohun tí mo fẹ́ yàtọ̀ sí nǹkan tí mi ò fẹ́ kí ọ̀rọ̀ mi yẹ irú àṣọ wàásù ló tún fẹ́ tí mi ti fún ẹ how else you want me to assure you then now kí ló fún mi ní confidence wípé iná ò ní padà dilẹ̀ lẹ́yìn àṣùṣe jẹ mi èmi jẹ́ kí n máa gun ẹṣin lọ káyà yàn mọ́lé ni kọ́kọ́ wá gun ordinary ẹ̀dìyẹ àkókò adìyẹ lásán wá káyà tèmi mọ́lé kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló fẹ́ kí ló tún fẹ́ di ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló bá tó ti bẹ̀ jáde wo gbọ́ mi o lónìí ni kò ní dọ̀la o mi ò gbọ́ ẹni excuse mọ́. ó fọ́ ni di méjì lónìí ni kí ni. lónìí ni ìdàpọ̀ mi máa wọ̀ olólùfẹ́ méjì sori tá a bá ń lo ìfẹ́ tọkàn jẹ́ ká máa lo tara náà bomi body no be wood mi kì í igi yes i have need i have urge you understand i mean but but ọ̀dà mo fẹ́ mọ nǹkan tí mo fẹ́ kó lọ́ra lọ́jọ́ iwájú i don't have a feel of it. ṣòtìrì aláni gbogbo nǹkan tó ń sọ yẹn kò lè ṣe rárá lẹ́kìnní ó ṣe ń gbádùn ní àárẹ̀ òye yá dáadáa ẹlẹ́kejì rẹ̀ àkínkánjú lá ọ̀bẹ gbóná torí ó máa padà bóyàn lẹ́nu ni. ẹ̀kẹ́ta. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ kẹta lẹ̀ mo gbádùn mi gbádùn àtọ́bẹ̀rẹ̀ jọ ẹni tìyẹn lẹ̀ àròyé akẹ́wì ò ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gbogbo làbárí ẹ̀ ló ti yé mi everything ti yé mi i know your game plan nǹkan tó ń tra àtìsàn ni pé kò possible náà ká tó ṣe lé ní àbí kò possible náà àbí kò dáàbì náà kò ó possible àbí possible bọ́ kí ni. kò possible náà ni àbí kò ṣeé ṣe náà lóyin sọ àbí uh, ó dàrú. ó dàrú ọ̀tí ti máa lọ à. ń jágbe mi. Valeu com Deus. Congratulations. Thank you, Thank you, ma. Thank you so much. No, no, no. Ẹ jọ̀ọ́ ẹ má lọ mi. Why? Oga mi lẹ jẹ́. Ẹ wò, in few time now, ma. bẹ̀rẹ̀ sí ní ṣe sa fún yín. Ẹ káàbọ̀ sá. Kí lẹ fẹ́ gbé sá. No, no, no, no. I'm not that kind of a person. I am a very, very free man. Èmi ò gbogbo sá sá sá. I don't. I'm not cut out for it. I'm a very gentle guy. <laughs> oh, please sit down. Wow, thank you and then tó bá ní other things yẹ kí n company why hesitate like sọ me mi the other things i need to know. ẹni tí ọba bá ń bíṣẹ́ lọ ga ẹ gbàgbé position ẹni mo bá ń bí ẹ̀yin lè máa tọ́ mi sọ́nà guide me how to move how to go about it kí n má bàa step on toes. mi ò lè tọ́ yín no ọ̀hún ẹ̀yin lọ ga o <laughs> ah, tí gbogbo ẹ̀ bá dẹ̀ ti ń flow ẹjọ́ ẹ wa o. no kò pọ̀ sí wájú ọkọ̀ àbíṣẹ́ jẹ́ máa share? No, ni. so the you know you that were well packaged kí n náà ti ẹ̀ ló <laughs> Good afternoon. Yeah, <laughs> yeah, good afternoon. Is your boss around? Yes, but... Um... Never mind. Hey, eh, Bonfẹ́, Bonkan, kase kata le ṣe. Mi ò mọ ojú yìí o. <laughs> From Chief Owónikókó. Ah! Chief Owónikókó? Ah, ah ẹ jọ̀ọ́ ẹ jókòó please, please sit down. Ah ah. Chief Owónikókó lẹ̀dẹ̀ wá did dúró bẹ́ẹ̀. Ah. ah. jọ̀ọ́ kí ni mo lè ṣe Good. Ǹjẹ́ mọ ẹni No. Ah, ẹ mọ̀ mi sà mo wà lára àwọn tí ó wá ṣe interview níbí ní last week. last week last week last week last week i don't okay okay ọ ṣé wà lára wọn tá a mú. mo wà lára àwọn tí ẹ̀sán pò fail. tá a fail àbí tó fail. well all the same ẹ ṣáà sọ pé mi ò ṣe dáadáa pé kí n máa lọ. abẹ́yìn ni junior. yes of course. wow wow well chief ní interest nínú ẹ̀ òṣèré wa. ṣé Ah? She? tẹ̀lé létí báyìí wọn ní interest ẹ jọ má no. post go go ló apply for. marketing manager. marketing manager. sorry one minute. marketing manager that's that's late. hello sir. yes mo wá wájú wọn okay sir chief hello sir. yes sir. Uh, eh, bẹ́ẹ̀ sir. and <laughs> ah ah l'option sir ah l'option sir. yes sir yes sir. a uh, eh, rectify sir kò sí wàhálà kò sí wàhálà sir. yeah Emma, Emma binu, Emma bínú ẹ sir. Yeah, yes sir. Ah, ẹ bá ti pè eh, yes sir. okay uh, thank you very much sir. ẹ ṣé sir. Yeah. Ah. Ah, ah, ah. I ah. guess. We're done now. marketing manager. yes. Hmm, kò No problem kò sí problem ẹ jókòó Joko, Joko, ẹ jókòó can I see your CV sir. Oh, right. let, let me see the yeah. CV. Ah. marketing manager marketing manager marketing manager no problem kò sí wàhálà We'll do something about it yẹn ò ṣe ìṣòro yẹn ìṣòro yeah thank you ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún chief kan má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mi ò mi ò mọ̀ gbọ́dọ̀ Ọlọ́run ti wá i'm i'm very sorry. any nice day. and you too sir thank you. Ah. by monday ti mama wa èmi náà ti wà prim and proper mi ní wọ ṣọ́tà agun there and i will change this mo láwọn ṣòkòtò tó smooth jẹ́ lẹ́yìn náà but you know <laughs> it will be a better situation and environment. ish. wọn bá forí délẹ̀ kọ́ fọrùn dólẹ̀ ìyẹn ò kàn mí ẹ̀yin lọ ga mi anybody is okay. it's fine it's i like how i'm busy but you need to work our environment is supposed to be very very friendly. oh, sorry sorry. it's fine it's fine. Yeah. hello. ah. hello sir. yes Eh, but bottle. ta fún ní lẹ́tà ti marketing manager yes ṣọ́ọ̀ṣì wà ń bẹ̀. yes wọ́n ṣì wà ń bí sà. ní kó padà wá sọ́fíìsì mi sìn ní kó wọlé sọ́fíìsì all right sir. yes thank you thank you. Organic, ọ̀gá ní kẹyọjú sáwọn lọ́fíìsì. thank you all right once again thank you. yes sir. yes. èèyàn ah, gidi. Ah, ah ooh. Era, sir. How are you doing? Thank you so much, sir. no, no, thank you. Thank you so much. Kò ní, kò ní. Jókòó. Thank you. Joko. Ah, well, um, my friend. Yes, sir. Wàhálà kan wà kí ni ẹ o ò ni o o ò ní bínú ni iná ah, ọ̀gá tó jù mí lọ tó ju iléeṣẹ́ lọ tó tún ju àwọn tó jù mí lọ wọ́n ní ká má gbàyàn mọ́ issue kan ṣẹlẹ̀ so wọ́n ní ká ká ká no no no no no mama don't feel bad a máa gbà ẹ́ but wọ́n kàn ní ká take time wa ni like in the next three to six months máa pè padà. mo fi ọlọ́run ọba bẹ̀yìn èyí tó ti ń dùn ní ọ̀rọ̀ yóò ní padà wọ kóró ẹ jù ọ́ torí tọ́ lọ́hùn ẹ ṣàṣẹ tẹ́bà fún mi níṣẹ́ ẹ̀sà mo lè para mi síbi. má kú síbi má ò lè kú síbi. ẹ ṣá wo ojúlóru ojú ṣàánú mo fi ọlọ́run mo fi bẹ̀yìn ẹjọ́ torí ọlọ́run ẹ wo mi ṣe láàánú ni ẹjọ́ torí ọlọ́run ẹ bá mi bá àwọn tó jìn lọ tó tún jìn lọ yẹn sọ̀rọ̀ ẹ ṣàánú mi sá. ó máa gbàṣẹ. Hmm, o ò ní wàhálà o ò ní wàhálà ó mọ tó máa ṣe fún mi ìwọ fún mi nọ́mbà ẹ ah. jẹ́ kí n kọ nọ́mbà ẹ lẹ́ẹ̀mí. fún mi ní fún ah. mi ní fún mi nọ́mbà ẹ̀ máa ah. pẹ̀ personally nsùá ah. hmm, má bínú. Oh. Ah. Oh. ọlọ́run má bínú jókòó fún mi nọ́mbà ẹ̀ jẹ́ kọ́ nọ́mbà sí i. Dèjì kí lè tó wá ń sunkún báyìí kò tó yẹn ṣé ìwọ mọ̀ pé àtúrí nǹkan ṣèkọ́ lọ́lọ́run ni ó lè nídìí tọ́lọ́run ṣe wò pé kọ́ máa fún iṣẹ́ ń bẹ̀ kí ló mú ẹ̀rọ pé ikú kọ́ ló wà nínú ọ́fíìsì lọ́nà ṣe ní kọ́ máa fún ẹ níṣẹ́ ṣe ó ti tó ọkọ mi o ètò ìdára lọ́ọ̀ máa ṣe ṣubú mi bá nǹkan ẹ̀ sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ ọ ọlọ́run fi bẹ̀ẹ́ ọlọ́run á dúró ti gbogbo wa o. ó tú ọkọ mi ò ṣùgbọ́n. Dèmẹ́jì bọ kí ló dé tó máa ń ṣe bí ọmọ kékeré báyìí lọ ṣé wọ́n ti gbàgbé ní wípé wọ́n sọ pé omi téèyàn máa mu láyè ni kò ní ṣàn kọjá yàn yes wọ́n sọ fún ẹ wípé ibi gíga òun là yẹ ó dẹ ní ìdókun àti agbára láti fi gun àkàbà débi gíga tó sọ yẹn please shell oh boy you don't have to do this to yourself. tó má má má ṣe bí bíbì náà ẹ má tún máa lọ lé o. lọ síbi. ilé. ṣùgbọ́n wà á why are you doing this? ṣé ìwọ náà ti fẹ́ máa dọkàn mi láàmú ni? ká gbà pé ṣùgbọ́n gbogbo ọ̀tá ara rẹ̀ ṣe ìwọ náà tún mọ̀ máa fi yàfẹ́ jẹ mí ni. not any situation tí mo you want to live in this kind of condition and you have the infantry to tell me you're leaving. Dimeji, Why? come up this. Please. Má play hide and seek Romeo and Juliet. Má play for me. Ah, sorry. you, yes, you know what is at, at stake. Go possible, I want to go home. Dad didn't draw them in late now. Ó dáa, máa bẹ́ẹ̀ ṣe ó jẹ̀bi tó má kí mo lẹ́mi jọ jẹ́ kí n ṣàdúró fún jáde <laughs> a ní mi ò lè dúró kò possible. tí mi ò bá kulé ńkọ́ tí mi ò bá kulé ńkọ́ look this is ten thirty pm. ṣé wo mọ̀ pé ìjàkùmọ̀ kì í rìn di ọ̀sán ọmọ tá a bá bí ire kì í rìn òru why ẹ ẹ ní bínú ni èmi gan mọ̀ wípé mo máa pẹ́ tó báyìí ẹ má bínú. ẹ wò dáàdi condition tí mo bá di méjì yẹn kò ń ṣe nǹkan tó dáa rárá o. kí ló ṣe. orí ẹkún ni mo bá ìgbà tí màá fi débẹ̀ orí ẹkún náà ni mo fi sílẹ̀ sígbà tí màá fi kúrò ńbẹ̀. ìyẹn náà ò dáa tó nítorí iṣẹ́ wo tíṣẹ́ bá bọ́ lọ́wọ́ ẹni tá a bá bínú tá a bá kú bí ìyá bá jọ ọmọ tó bá di ọ̀kànràn ṣáájò nígbà tèrè náà bá ń bọ̀ ọwọ́ ẹlòmíì ló lọ yes continue to talk to him. dáàdi ẹ wo mo ti bá a sọ títí Ọlọ́run jẹ́ kó gbọ́ ni ó ti fact ó tiẹ̀ ní pé bóyá kí n sùn mo ti wá pé aago yín títí ẹ̀ pick ẹ̀ èmi kan ti fẹ́ decide mo kàn tún rò pé. ọlọ́mọ ayọ̀ ẹ o ò fẹ́ sùn lọ́dọ̀ di méjì èpè ní bàṣẹ fún yẹn tí ẹ bá fi mọ́ ah, ah. yes èmi pàṣẹ ìwọ fẹ́ rú no o fẹ́ dá òfin mi kọjá àbí. dadi but uh, wọ́n sọ pé ọkọ mi ni ìdí méjì náà o ilé tí mo lè sùn bẹ́ẹ̀. i said no capital no for now no no go area ni o o gbọ́ tí mo wí no go area get me my dinner get me my dinner. ti gbọ́ yín dadi. bó ṣe máa mọ̀ kò ṣe máa mọ̀ kò tẹ̀wé. àǹtí mi àǹtí mi kòun ni kòun ni ó máa ń dóyè ká ni ẹ ṣé bá ṣe máa wọ ọ̀rọ̀ méjì ni ṣe rántí pé mẹ́ta lẹ́bi o kí àwọn ẹbí bàbá wọn tó gba méjì kúrò bẹ di méjì kan ṣo tó túkù ńlẹ́rìí o ẹ dẹ̀dẹ̀ ká máa wòran kò ríṣẹ́ kò rí kankan ń dààmú kiri ẹ àǹtí mi má jẹ́ ká jókòó. àìná jọ kí ló fẹ́ kí n ṣe gangan mo gbàwẹ̀ títí títí títí mi ò ní ẹran ní ọrùn mọ́ mo pààrọ̀ ilé aláàfáà títí títí títí ó ní kí ló ṣubú tẹ̀lé. jọ ṣé ìwọ gan ti gbàgbé pé wọn ní ọ̀rọ̀ di méjì yìí pé kò gba agídí pé jẹlẹ nǹkanǹkan ṣe. ẹ wo àǹtí mi dí ọmọkùnrin ò tó. ẹ jọ kí ni kí n wá ṣe. wèrè la fi ń wo wèrè ni bẹ́ẹ̀ ni a máa gbìyànjú sí ni a máa tẹ̀síwájú sí ni. ẹlẹ́dàá mi kọ̀ ẹ́ jọ nítorí ọlọ́run ṣé kí wọ́n máa tọ́jú bọ́lé babaláwo àti ilé aláàfáà kiri ni irọ́ o aṣọ àlá ni mo wọ̀ o mi jẹ́ kí èèyàn kan wá ta epo sílẹ̀ rárá ah, ah owó tí ò sí tẹ́lẹ̀ kí wọ́n lè máa fi máa bọ́ ọmọ ọlọ́mọ ọlọ́run má jẹ́. mi ò lè ṣe yẹn. àǹtí mi wèrè la fi ń wo wèrè. ṣọ́rọ̀ ṣì kù àbí òtí kò jẹ́ kí n máa bá tèmi lọ. Ah. ọ̀rọ̀ ọmọ wa àǹtí mi àǹtí mi. mami ẹ wo ẹ wo ti sèmi o wọn ń tápá ọbàṣẹ ṣan yọọ máa ka lórí mi o ti wá sùn mí báyìí kórìtà ta lọ́pọ̀ kórìtà o ti sùn i am tired mi ní pàtó wá ti di bí àrọ̀ ọ̀la màá bọ́ sí gbòòrò bó ṣe bí sọ pé àbí aláàrú màá wá kan nú ẹ̀ ṣe i mean o lè nìkan mọ̀ tó bọ́mọ jẹ́ i have to I'm, i can't keep living this way i can't. wo ọkọ mi nǹkan tó sọ dáa ìmọ̀ràn iná ò bad but èmi ò fọwọ́ sí o. Mm. ẹ wẹ́ fọwọ́ sí o. ṣé wo mọ̀ pé ó dàbí kí orí adé máa rẹ̀ kú ni with your certificate kò wá ní o fẹ́ lọ máa máa ta tòmátì àbí fẹ́ lọ máa ṣe bírí sọpé ah, ah. ìyẹn ò dáa tó o wò ó jẹ́ ká fọra balẹ̀ ìwọ ọ̀fà ṣì máa padà parí ọ̀fà ẹrú rẹ̀ máa gbòmìnira jẹ́ ká ṣe sùúrù. ẹ wo ẹ wo tí yín lẹ sọ I made up my mind o lè nìkan ló bọmọ jẹ tí n bá ti jalè tó bá ti mú wálé tí n bá ti borúkọ yín jẹ whatever I choose to do èmi ni máa bí ẹ I understand ọkọ mi ti ẹ jìyà lórí mi tí mo mọ̀ náà ẹ jìyà gan lórí mi tí mo mọ̀ at this age ṣìbá fún mi lóúnjẹ ṣìbá gbé under your roof ah no no no i can't keep living. ṣé mo ló sún mi. èmi complain ó ti sún mi i'm tired of it i am. ah di méjì. ajá kan tí o ti ní mi sún ẹ ẹ má pè ah. di méjì. ẹ máa gbà mí lórí ọmọdé yìí kẹ. ṣé mo ló sún mi ṣé mo. Kásọ̀láyọ̀ ni mo bí ni. Ah, Kásọ̀láyọ̀ ọlọ́kọ̀ tipa nu eh, eh, ṣé ò sí. Um, kò sí actually àwọn ni wọ́n sọ wípé kí n wá rí àwọn àjọ ní ọ̀rọ̀ tájọ sọ. Ah, <laughs> alákọ̀wé ẹ wo iṣẹ́kíṣẹ́ ó ń bẹ nílàkọ̀ọ́nù owó kòwò ọjà àṣàpọ̀ ló pin sí <laughs> ẹ wo ẹ ṣiṣẹ́ dáadáa ó kó àwọn kan lọ mo mọ̀ pé ó tún máa padà wá kó àwọn tó kù <laughs> tẹ́yìn náà máa pẹ̀lú wọn ẹ wá jókòó. tó bá ti dé ẹ á wá máa kó yín lọ <laughs> ẹ ǹlẹ́. ọ̀nkú ọ̀nkú ah, ẹ má bínú o obìnrin wo ló wà nú ayé yín tó ń jẹ́ Bọ́lá yálà ó ti kú o tàbí kó wà ní orílẹ̀ alàyè. Máàmì nìyẹn. Iṣẹ́ ìdọ̀tí tàbí nǹkan ẹ̀gbin ẹlẹ́rọ̀fọ̀ kò ṣe ìpín yín ọmọ ológo tó tún ń ráhùn ògo ayé ló sọ gbá di ọ̀gbun igbá ọ̀gbun kan ò so nínú oko obìnrin wo ló tún wà nínú ayé yín tó súnmọ́ yín dáadáa bíi ìṣọ̀run. ìyàwó àfẹ́sọ́nà ohun tí ẹ̀ ń wá lọ sí ṣòkòtò ó ń bẹ lápò ṣòkòtò yín ṣe rí tẹ́yìn méjèèjì tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ṣe lọ́kọláya gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń nàgà ò tọwọ́ yín ò tó ọwọ́ yín máa tó ògùn yín á wá bú jáde ìràwọ̀ yín á tàn. ẹ ṣe mọ̀ ẹ ṣe gan ma. ẹ ẹ ti ń lọ ni ẹ ò ṣiṣẹ́ mọ́. ẹ̀yin náà lẹ sọ wípé nǹkan tí mò ń wá lọ sí ṣòkòtò ó wà lápò ṣòkòtò mi ẹ má wọrí àìsàn pa sọ láyọ̀. adédìméjì wọn ní ọmọ olóògùn ní ẹ tó ń gbé ní òògùn tó bá ń ra ọ tó ń làkà sọ wípé ìpín ẹ̀ àti ìṣerere ẹ̀ wọ́n ní kò gbénú ìdọ̀tí kò gbénú ẹrọ̀fọ̀ kí la máa ṣe báyìí. o ṣe thank you ìwọ ni mo ah. fi ẹlẹ́dàáyà ẹ̀bẹ̀ mo fi ọlọ́run ọba bẹ̀ gbogbo nǹkan tó precious ẹ ní life gbogbo àti wáyà tá a ti lọ ẹ mo fi bẹ̀ ah. mo fi ẹlẹ́dàáyà ẹ̀bẹ̀ ẹlẹ́dàá bàbá ẹ̀bẹ̀ ọlọ́run àdébẹ̀tì ẹ̀ níyà ah. ọlọ́run ní jẹ́ kó wáyé asán. O síbi tí mò ń lọ mọ̀ wọ́n ní last bus stop mi mo fi gbó jọ. yóò sọ̀rọ̀ ẹ kú má ṣe. bébí ìwọ wò ó sí padà mo ti lójú mi ò kí mo sórí pé mo ti lójú mi jẹ́ ká ṣe kínní jẹ́ ká ṣe lọ́kọ̀láyà jẹ́ kí irúgùn ló má yẹ wáyé asán ṣùgbọ́n mi láàrin mi àti mọ̀kẹ́ mò ń tẹra mọ́ṣẹ́ mi kì í ṣọ̀lẹ̀ ẹ ti yẹ mi láàgùn ìyá ìní ò jẹ́ kán mọ̀ má jẹ́ kí n jẹ̀yà ẹ lásán ṣàánú mi ṣàánú mi mo fi gbogbo nǹkan tó wà láyé ẹ bẹ́ẹ̀ lọ́kà mi you are my last bus stop mi ò love you. kankan mọ́ tó bá fẹ́ ká múlẹ̀ tó bá fẹ́ ká jẹ má jẹ mu tó bá fẹ́ ká ṣe anything ní pé mi ò ní kọ́ ẹ̀mí ní fi ẹ sílẹ̀ i am ready to do it mo fẹ́ bí tuntun wà ní ibẹ̀ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ jọ lọ gbogbo orí tí mo fẹ́ ṣe la ẹ́ baby. possible. Ah, nǹkan tó wà ní tèbó ojú ìdè lọ. Eh, hmm, ah, má ṣe yẹ fún mi. nínú kó pọ́sibú ah, àbí kó para fún mi tó bá súnmọ́ màá dúró àgbà nínú kó pọ́sibú àbí kó para fún mi kó fẹ́ ṣẹṣẹ ṣé kí n kú ni kí ló fẹ́ tì mí o ti ṣe tí wọ́n kì í yá ara yẹ kú ni. ara pẹ̀lẹ́ mi ni àwọn kí wọ́n fẹ́. Stop it! I'll oh, oh, oh. do it! I'll Stop this! I said I will do it! Money, my ṣáà expect eh, owó kò lè lóun expect alert. Call for job. Yes! yes! Yes! Yes! Yes! Yes! jọ Dimeji Dimeji má bá mi ṣeré burúkú náà Dimeji yẹ ẹsẹ mi ọ ẹ Dimeji Dimeji ẹsẹ mi ọ Dimeji Dimeji. Dimeji ṣe kí ni a ti sin wọn jà. ẹ sì ń ta ni iye mo kú o ọmọ. ẹ eh, kí ló ṣẹlẹ̀ bí méjì mi bẹ́ẹ̀ ṣe rí kí ni méjì tí mo sì ní jẹta tí mo ní jẹta mo kú ọmọ lọmọ mi mo ọ̀nkú ẹ̀jọ̀ kí ló tẹ̀ ń ké bọ́dà. ó gbé kó lára tẹ́lẹ̀. Ah. ẹ̀jẹ̀ máa ké ẹ̀ ló sọ. yé mo kú. kí ló dé tẹ̀ ń ké kí ló fẹ́ kún ẹ sà ẹ sà ọ̀nkú. o ẹ rà. ẹ ǹlẹ́ arákùnrin. ẹ jọ kí ló ṣe wọ́n tán ké ẹ̀yin tí ẹ̀yin tí ìbára àwọn òbá mi wọn dá mi lónìí látẹ̀kàn kí ló pẹkún kí ló kí ló fa kí ló pa wọn lẹ́kún. wọn ò lè gbọ́ ohun tó ń sọ. Ah, kí ló dé tí wọn ò lè gbọ́ kí ló ṣe wọ́n. tẹ̀lé mi ká lọ. kí ló ń ṣẹlẹ̀. bá a ṣe rí nìyẹn o bá a ṣe rí nìyẹn bọ́bọ́ ìwọ jẹ́ má ṣe náà léṣe èèyàn tó ti kú ó ti kú bọ́bọ́. wọ́n ta sọ mi gan ta ló fi ta ló fi sílẹ̀ ó fẹ́. bọ́bọ́ ìdílé jọ wọ́n kẹ̀ kọ́. àwọn ta lẹ́ dìrẹ́kì ti kú dìrẹ́kì. ó dà kó sí one k ó tẹ̀lé lọ kó lọ bọ̀. dìrẹ́kì ah, dìrẹ́kì tẹ́lẹ̀ bá ẹgbẹ́ kan wọ̀ ń gbé wọ́tò lọ́rùn dìrẹ́kì wà gbé wọ́tò àtàlẹ́ oh! wo kó tọ́ wọn láti òní títí di ọ̀la wọn ò lè gbọ́ nǹkan tó ń sọ rárá kí ló dé. torí pé ìwọ ti di òkú òkú yẹn. mo ti kú. ó ti kí ló pa mí. àfọwọ́fà àti wàìwára òun ló fi ṣekú para ẹ̀. mo ti kú. wo nígbà tí ìwọ wò ṣùṣù tó o ṣekú para rẹ láìsọ ọmọ ọlọ́jà warawara. mo ti kú. àfẹ́sọ́nà rẹ̀ sì bẹ́ẹ̀ sọ́tò. So ìwọ ló kọ etí ikún sí gbogbo ohun tí àfẹ́sẹ́nà rẹ tí ó ń bẹ ẹ sọ wò ó inú Elédùmarè ò dùn sí ẹ o agbede méjì ayé àti ọ̀run ló sì máa gbé ò dèrò ayé ò sì ní dèrò ọ̀run kódà Elédùmarè ti fa ìwé ìyè rẹ ya ó sì ti yọ ẹ kúrò nínú àwọn aláṣọ funfun nínú aláṣọ dúdú ló wà. di méjì mo mọ̀ kó máa le fún ẹ díẹ̀ láti gbà mí gbọ́ mo ti gbọ́rọ̀ yìí sípẹ́ àmọ́ bí má ṣe ṣàgbékalẹ̀ fún ẹ tí máa sọ fún ẹ òun ni mi ò mọ̀ tí ò bá gbà mí gbọ́ tọrọ kó bóyá mo parọ́ fún ẹ ìwọ jẹ́ ká jọ tọ́jọ́ dáadé ìmújú kí. ṣùgbọ́n mi tí mo bá bá ní àjọṣepọ̀ màá rí ògo lọ ṣùgbọ́n máa kú. ṣe sọ nìyẹn. tí mi ò bá débẹ̀ náà ló ṣe pọ̀ máa kọ́ńtínú nínú ìyà àti ìṣẹ́. Ah! ọ̀nà tí wàá di méjì mọ́ di méjì lọ́wọ́ báyìí. inú jù kí. ìwọ ni kí n kọrin sí. ìwọ ni kí n kọrin sí ó mọ̀ sí ní tó ń ṣẹlẹ̀ sí látẹ̀yìnwá kódà ní tó ń ṣẹlẹ̀ sí wo àti ṣùgbọ́nmi lọ́wọ́lọ́wọ́ yìí mo mọ̀ sí. di méjì mo jìyà tó pọ̀ lórí ṣùgbọ́nmi kékeré jòjò lóní ṣùgbọ́nmi wà tíyẹ̀ ti fò sánlẹ̀ tó ti gbọ́ràn lọ èmi nìkan ni mò ń dá gbé tí mò ń dá wọ. ẹbí ará ọ̀rẹ́ wọn ní kí n fẹ́ yàwó kejì mo ní rárá. láti ìgbà yẹn ni mo ti ń mọ́nítọ̀ steps ẹ̀. kẹ́sùn rí ọ̀rẹ́ mi ah, ojú rẹ̀ máa ń dán. ẹ wò já fàwàdà parí ẹ̀ n torí ẹ̀wà gangan kò tẹ́ ká yanjú ná. ọ̀rọ̀ ọmọ ṣe wá mú láyà rẹ tó báyìí. ọmọ la é nígbà tí ìṣègì ṣe fàfọ̀ rẹ̀. ọ̀dà mọ̀ láti sọ fún ọ akànnì òkè yìí ṣẹjà. very good. ìdùnnú gangan ló jẹ́ kí mi dùn ni mo ṣe wọlé ni mo ṣe ń bá ọjọ́ ni mo ń bá ọ yọ. ọ̀dà sọ fẹ́ gbóòtọ̀ rọ̀ ọmọ rẹ ọmọ ológo ni. tọ̀wọ́ ń ṣe ògo ṣá o ògo tí wọ́n mọ̀ káàkiri gbogbo àgbáyé ni kì í sọ̀kò tí ó jókòó sílùú yìí nìkan ah! ìyẹn ló ń jẹ́ kí inú mi dùn pé ọmọ ológo ni kìlọ̀kìlọ̀ kan sí oníwà bẹ́ẹ̀ tí ọmọ yìí èdè rẹ ló ọkọ ẹ dákun ọmọ bó ṣe mójútó ọkùnrin kankan gbọ́dọ̀ súnmọ́. torí kí ni. ẹ ọmọ pé àwọn èèyàn burú kí wọ́n mọ̀ kó gbọ́ ara rẹ̀ ni ṣé wọ́n ń gbògo èèyàn ni. ọ ah, ah. mọ̀ pé báwọn èèyàn àwọn èèyàn níkà ọmọ ayá níkà gidi gan tí wọ́n bá rí i pé tinú sì ń bí wọn sí i ọlọ́gbọ́n tí wọ́n máa ń dá wọ́n wàá kó gbogbo ẹ̀ eh, àwọn náà ní ní o àmọ́ wọ́n jẹ́ oṣù òfò dànù tí ẹ ò sì gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ torí ọmọ tó gbádùn ni mo mọ̀ kó bá sì ti ń kọ́ sójú báyìí ìyẹn ọmọ kan gbígbá àyà náà ni. kílódé ó sàánú a ṣe rè lẹ́yìn eléyìí tó bá ti wá dìgbà tí ọba lọ́kọ tẹ́ẹ̀rí pọ́ọ̀dù ẹni ọkọ tó bá ti mọ́kọ wálé ẹ dákun kẹ́ ẹ tó gbà pẹ́ nìyí ni ìṣèlú ọjọ́ dọ́dọ̀ mi ọjọ́ àbífà léèrè pé sẹ́ni tó gò wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ rẹ̀ tó ló ń léwu. ọ̀rẹ́ mi àdúrà tó máa bá mi gbà ni pé kọ́lọ̀ ń jẹ́kẹ́ mi mi gùn. n ti fásọnù ọlọ́gùn lẹ́mìí gidi tó jẹun ọmọ gbogbo ni mo ṣe ń bá ọjọ́ ni mo ṣe ń bá ọjọ́. ìfàsọ bẹ́ẹ̀. àá ọ ti sọ ọ láti gbọ̀ ọ <laughs> jẹun rẹ gidi. ìfàsọ bẹ́ẹ̀. ètè nù mẹ́rin nínú ìfàpẹ́. ṣe <laughs> <laughs> kò sí ààrẹ po ààrẹ rán àṣetutù. <coughs> ẹ o kìlọ̀kìlọ̀ nìkan ni àfi tọ́wọ́ bá kàn fún mi lówó àbí bọ́bá wọn láti fún fa lówó inú ọ̀tọ́ o. ẹ jẹ́ fún ẹ lówó owó tí mo mú akéré mi lè fún fa. èmi ò gbà èmi ò gbà kẹ́sì rẹ. àjíbó kò sọ̀rọ̀. kódà ọ̀rọ̀ yí o. nígbà tí mo ti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún tán àìmọye ọkùnrin ló mú wá tí wọ́n fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí aya òye làgbà ń wò ojú lásán mo fi ń lé wọn ṣùgbọ́n gbà tó mú wọ wá nǹkan mẹ́ta ni mo rò ọmọlúàbí ni ẹ kò dẹ̀ ní future ó sì sọjọ́ wájú ṣùgbọ́n bá wa ń bá rí ẹ ní pé ìjọ tó mú ẹ wá àmì ara sọ mí mo ṣètò gbọ́dọ̀ aládé àjíbógun sọ̀rọ̀ lọ nìyẹn. káṣíró ṣe mọ parọ́ tó wọ́n jẹ ọmọ tá à ń wí yìí ọmọ ológo ni kódà ògo rẹ̀ kálé kódà ó kàkó àmọ́ ìṣòro kan ṣe ní bẹ́ẹ̀ kí ni ìṣòro náà. ọ̀sẹ̀ níbi tó lógode bá a bá sọ pé ọmọ yìí ni ó di ààrẹ orílẹ̀-èdè yìí lọ́la kọ́lé yẹ o bẹ́ẹ̀ ni bí kádàrà rẹ̀ ṣe rẹ̀ mọ́ àmọ́ àwọn ayé ti dúró tì àwọn kan ti wá dúró tì pé kò ní rí ogo òun lò débi pé aṣọ dúdú báyìí ni wọ́n ta mọ́ ògo rẹ̀ lójú pé kò ní rí funfun ta ibẹ̀ ni wà báyìí ibẹ̀ ni ń gbé. ẹ ọ̀dà solution wa ọmọ tèmi náà ọmọ ológo ni wọ́n dẹ̀ fẹ́ràn ara wọn wọ́n gbà láti fẹ́ra wọn ẹ kó fẹ́ra wọn á dẹ̀rógo mi lò látọ̀rọ̀ ọmọ mi ó tán. àwọn ibi tí ewu ti bá wà nù. sórí ibi tí wọ́n bá sí ọmọkùnrin mu dé ẹnikẹ́ni láyé tí ó bá ràn lọ́wọ́ tó erógo lẹ̀rọ tẹ́ni bá ti gbé gbèsè báyìí ọmọkùnrin yóò kú ni. débi pé tóun àtọmọ rẹ tí wọ́n bá fi lè jọ láṣọṣepọ̀ pọ́n báyìí torí wọ́n mọ̀ pé tó bá fi lè bá lájọṣepọ̀ yóò rogo rẹ̀ lò yóò kú ni bó bá ti kú yóò sọ ọmọ tiẹ̀ lẹ́nu. ẹ jẹ́ ká yà wọ́n ẹ̀yin ò tún wá léwu a gbọ́dọ̀ yà wọ́n ìfàlà gbọ́dọ̀ yà wọ́n toró lórí kórókóró màjípò kókóró màjípò a gbọ́dọ̀ yà wọ́n ọ̀sùn kò ṣeé yà o. ẹ̀ṣẹ́ bí ó ṣe máa jọ wà títí ayé nìyí. ẹ o bọ́ bá pẹ́ bọ́ bá yá ọ̀nà àbáyọ ọ̀la. ṣùgbọ́n solúṣà wà. ọ̀ọ́ ìbálòsọ. àmọ́ ọgbọ́n lọ́mọ bọ́ fi ṣe fi ṣe yóò mọ tán ni kò gbọ́dọ̀ bá lájọṣepọ̀. ọlẹ́wọ́. ẹ ṣe máa máa tẹ̀lé káàkiri ni. ẹ láwọn ẹ̀ṣẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn. kí n ti wọn ẹ̀bọ́n wọn gan sí ìtọ́kàn wọn kejì èèyàn wọn bàjẹ́ iṣẹ́ táwọn wáyé wá ṣe nu wọn kọ́ wá ba tẹ̀yìn tí wọ́n gangan wọn dá o wọ́n wá gbà láti ba tẹ̀yìn ẹlẹ́ni jẹ́ ọdún pẹ́ tiẹ̀ ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ look at how you to me If you want to cry me. ìgbàgbọ́ mi ni wípé nígbà tá a ti mójú ajé kò ní sọ tó ti mọ ogun tó ń bá ẹ jà ẹ̀gún ti débi yù ó ṣetán tó máa yọ ṣùgbọ́n sin ọkọ ẹ sọ́nà kódà o lè bá délé àmọ́ o. ó ti yé mi sá dádì. títí tá ò fi rí ọ̀nà àbáyọ. ẹ ṣe sá ẹ ṣe kò mo dúpẹ́ sá ọlọ́run abá lọ́ra ẹ̀mí. ẹ ṣe sá. tí mi ò bá ṣe é fún ẹ jọ ta ni mo fẹ́ ṣe fún ó mọ̀ pọ́kọ́ mẹ́ni ọmọ ẹni náà ni. Come just see you off now. yé pa ìyẹn ni pé ayé ní kọ̀rọ̀ lóòótọ́ ah, ah. ayé ní kọ̀rọ̀ kódà wọn lábùjá àmọ́ ìbá ojú tá a bá yẹ ríra wa tá a jọ fi ń wòra báyìí ńlá ṣe ń wò pé ibi tá a mọ oníkálukú lọ́mọ ibi tóun bá sí ìwọlé sọ fún mi pa yé ní kọ̀rọ̀ ọjọ́ gbà pé kọ̀rọ̀ kan nìwọ gan náà wàá bá sí lọ́dọ̀ mi ń bí. ẹ ṣùgbọ́n tó wá yà mí lẹ́nu ní táwọn alálẹ̀ sọ yìí ọmọdé yìí bá wọn níwájú ó kí wọn kí wọn ó kó wọn lẹ́yìn ó ṣàlọ̀ ṣàlọ̀ àṣàlò tẹ wọn lọ́rùn ojú rẹ ni wọ́n ní wọn ò níkun re. Ah, gbogbo eléyìí tó o sọ yìí kọ̀ọ̀kan àwọn wà tí ẹ̀ pọ́nmọ́kùnrin wà jẹ́ àtisọ lójú eégún jẹ́ nǹkan jẹ́ nǹkan ṣó ṣe tọ́lú bèrè mo lè sọ fún ẹ ọ̀dà ọ̀dà ọ̀dà ẹ ẹ ládi méjì mẹ́ta di méjì. wọ́n jókòó wọ́n jókòó kí bàbá yín ọjà ìṣèkìmí jókòó ìṣòro rẹ ibi kan so ni àbúrò ìyá rẹ ní sí ọ èmi ọmọ ohun tó pa yín pọ̀ àmọ́ òun náà sọ pé ògo rẹ ò ní rí lò ọ sì gbọ́dọ̀ rí lò ọ wá tásìkò báyìí ọ wà gbéra báyìí ọ lọ bá a ọlọ gbéná wò kókó rẹ lójú bàbá wa ló bẹ́ràn kó rẹ̀ bá lóun gbà kìlọ̀ yóò wà fẹnu kó nù ọdẹ sẹ́tì mo bá lọ́wọ́ bá bá a mẹ́ni kò mú méré o kò jù bẹ́ẹ̀ lọ kẹ́sì ló. ẹ ẹ má bínú má bínú má bínú ẹ bó ṣe ní kó máa lọ ìṣó òní wà kankan gbèsè lápò àbí kó fi kankan kọ lọ́rùn kọ́kẹ́ ẹ lè di. lémi bó ṣe ń lọ mọ̀ ń tẹ̀lé lọ ni ẹ ìwẹ̀ apá afáká jẹ́ nǹkan lẹ́sẹ̀ dà. a ní ẹjọ́ nǹkan lẹ́sẹ̀ dà mo fẹ́ ra aṣá mi. ó sì mú aṣá náà ó sì mú mu ni. ọmọ ní kí n jẹ́ kẹ́mi ògún. ká n sọ bẹ́ẹ̀ pẹ̀lú ọjọ́ orí èwo ṣé pẹ̀lú ọjọ́ orí mi ṣé wọ́n dẹ̀ fi wọ́n fi gígùn okùn rẹ̀ wọ́n fi digi ni. ọlọ́run ìjọ okùn kékeré o. kódà mo ti lójú tí <laughs> tọmọ kò nígbàgbọ́ ní mi láàárọ̀ ọjọ́ mo ti lójú bíbélì. ajímọ̀ọ́gùn sọ̀rọ̀ ọmọ ewé kan ògùn kan. kí ló ṣẹlẹ̀. àti ah, mi ẹjọ ẹ ṣàánú mi ẹjọ àti ah! mi ẹjọ ẹjọ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹjọ torí ọ̀nà ẹjọ àti mi ẹjọ. ta ló ṣe fún ọ ṣára ayé ni àbẹ̀rù ọ̀run anita làgbà yẹwò kọ́hún tó sọbi tó gún gbẹ́jà fún ọ. èmi ni ajíbógun ajíbógun sọ̀rọ̀ èmi ni ọmọ ògùn bẹ́lẹ́sù ọmọ kan ṣoṣo tó torí ogun wáyé èmi ni ìwọ wá béèrè ohun tó ṣẹlẹ̀ àbí o mọ ohun tẹ́gbọ́n mi ṣe fún mi kí n tó fi ọmọ dá lágara. ẹ mọ bínú àwọn ibi tí mo ti bá kó tí mo kó kùnú tó yẹ kí n sinú àmọ́ inú mi dùn ẹ̀yin abiyamọ olówó jọjọ ńlẹ̀ ń bẹ́ ń bẹ́ ẹ̀yin lẹ́tọ́ mi ẹ̀yin lẹ́wọ́ mi ẹ̀yin lẹ́sẹ̀ kùn mí dàgbà ẹ dákun ẹ ṣàforíjì fún mi èmi náà bá má dà sí o torí tọrọ ọmọ wa ti ń bẹ́ ń bẹ́ ń lọ jẹ́ ń gbé gbèsè ẹ foríjì mi. Hmm ó mà ṣe o ìwọ náà ló tó bẹ́ẹ̀ torí ìwọ lọmọ oníyà mẹ́ta kan méje kan àti mọ́kànlélógún kan ẹ̀gbọ́n mi nìkà ẹni bí tó ń pọn ọmọ lọ léèwẹ̀ àǹtí mi ìkà ni. kí ni mo ṣe fúnra ẹ̀ náà. Hmm, ẹ̀yin ò lè rántí ẹni tó ṣu ló gbàgbé ẹni tó kò gbàgbé. ṣé ọkọ ẹ ya wèrè ni ló ń lò ẹ aṣọ òfì báyìí. kò mọ̀ pólẹ́bí ọ̀dà kò ń ṣẹ́jú ẹ̀. àǹtí mi kì í ṣẹ́jú ẹ̀ lóòótọ́ ẹ̀bi ọlọ́run ni tí ò jẹ́ kí n fi inú ṣoyún kí n fi ẹ̀yìn gbọ́mọ pọ̀n tó bá yẹ pé mi náà ti bímọ kò ní máa fi ìyà jẹ mí báyìí ó nífẹ̀ẹ́ mi. àìná rọra sọ̀rọ̀ kó má bàa jẹ̀bi níwájú ọlọ́run èmi mọ̀ pé ọlọ́run tó dára bíi eléwé òun ló dára bíi aláṣọ àsìkò ẹ̀dá ò ní fẹ́ dálẹ̀ láéláé o. Eh. àìmọ ọ̀rọ̀ kan ti ń gbé mi nínú tipẹ́ tí mo fẹ́ sọ fún ẹ èmi wò pé bóyá kí di méjì kọjá sọ́dọ̀ ẹ kó máa lọ bẹ́ẹ̀ mú gbá máa wò kàn pé ọmọ mọ̀wọ̀ náà mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run ìwọ náà àfihàn ṣoyún wàá fẹ̀yìn gbọmọ pọ̀. àmì àti mi mi. Ah, ẹ wò orí tẹ ṣe fún mi mi ní gbàgbé yín láéláé mi ò ní gbàgbé yín títí láéláé ṣe àǹtí mi ẹ wò ó kún ọmọ ìyàwó mi já. àmì ah, o jọ ṣé òun ló ní kó kúrò òun lé ni àbí wọ́n ló kọ̀ ro pé ó fẹ́ máa lọ. àǹtí mi èmi ni o eégún tó bá fi ọgbọ́n ọdún jó tí ò bá nérò lẹ́yìn tí ò tún mówó wálé à ń parú eégún náà tì ní ó ti sú mi. Ah. ẹ ẹ èyí tó bá ti fẹ́ ṣe náà ni torí tí Paul bá ń gbìn tí Apollo ń bomi rin tí ò bá ti yọ èsì rere kò lè sádùn kankan bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. Ah. àmọ́ ilé ẹ̀ tó nǹkan yẹn níbo ló ṣe dé báyìí. Hmm, nǹkan díẹ̀ náà ló kù ṣùgbọ́n owó ẹ̀ ni mò ń sáré láti fi parí ẹ̀. ọlọ́run á fún ẹ parí tó bá ti parí yẹn tó move síbẹ̀ a lè má ríra wa dáadáa gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ṣá olóhà bẹ̀ lọ́wọ́ sí i. ẹ ṣe sista. ah mi ò rí rí eléyìí rí o jókòó jókòó. sista bá ṣe máa ṣe nìyẹn o kó tó dìgbà yẹn mo trust ọlọ́run àti ṣe aláṣírí àti bọ̀. àmì o àmì jésù. ṣé òun gbúrò ọ̀rẹ́ ẹ̀. èwo ni wọn. tó fún mi of course. ẹ lábùkù yẹn ìmọ̀ àti yọwọ́ ẹ̀sẹ̀ gbẹ kan. Ah, ah, kí ló wáá ṣe wà tí ẹ̀ tẹ́ close tó yẹn. ah ẹ̀yin ọmọ sí yàn ọ̀rọ̀ yín tojú sí yàn ìjà nínú gbogbo ìgbà ah báwo ni ọkọ mi. sista dúpẹ́. báwo ni ah, ah, big boy ti dé o. àbí o rí mi báyìí. wo ọkọ mi oúnjẹ ti wà ń yà rẹ lọ jẹun ṣùgbọ́n kó tó jẹun kó wẹ̀ o mo mọ̀ ẹ́ dáadáa o. food first. food first ẹ wo ni o ti láì kó oúnjẹ jù. ọtí ah, mò ń sí mi yẹn o kó lóun bá mi wò ó. wọ́n ẹ fọmọ́ lẹ̀ jàre ẹ ṣáà ń gbọ́ ọ̀bẹ́ lamẹ́ríkà. kọ́ ló ń ṣàánú ni o à ń gbúrò ẹ̀ ṣùgbọ́n àbúrò mi àdágbé àdáfà ó ti sú mi kò tiẹ̀ ṣe èyí tí nǹkan wá wọ́n ní nàìjíríà yìí. bàbá gbogbo ará ló ti mọ di méjì mọ́ mi kò sì wùwà sí mi bí ọmọ ẹ̀gbọ́n mi iṣẹ́ tọmọ tìyá lèmi àti ẹjọ́ ń ṣe ṣùgbọ́n ẹ̀gbọ́n mi ti gbàgbé pé tí a bá fi àgbòfégún à ń jokùn ẹlẹ́ni ní ọjọ́ kan àǹtí mi pè wọ́n ní gbé fóònù fún mi méjì mo ṣáà ń yes ma mo ti gbọ́ mà nígbà tí di méjì ṣetán ó jẹ́ kó yé mi pé àǹtí mi ní kóun máa padà bọ̀ sílé ẹ wò ó àǹtí mi gbòmijé lójú mi àǹtí mi pè mí lágàn torí pé gbogbo ará àdúgbò ti mọ̀ di méjì mọ́ mi wọ́n wá padà mọ̀ pé ọmọ ẹ̀gbọ́n mi gbẹ̀yìn bó ló ti rí fún mi. bó mo ti rí fún mi báwo. ṣínkó ni ṣínkó. ṣínkó ni kí ni. ṣínkó ni jọ orí tó wà lọ́wọ́ kínní ni. ìwọ́dé ni ẹ̀ gbogbo nǹkan ló máa mọ̀. má gbé yẹn wá o lè fi fóònù ọwọ́ mi ìwé fóònù ọwọ́ rẹ̀. má dà lọ a máa lo fake. nígbà mi wọ. ẹ káàsán. má kì mí rárá láéláé ẹ mọ apẹ̀rẹ̀ tí mo ní kó bá mi kó ńkọ́. mo kò mo kò. níbo lo kó sí nǹkan tó rí lè ṣẹlẹ̀ ni pé apẹ̀rẹ̀ yẹn mo kó ṣùgbọ́n ó wà stain as in ó dọ̀tí ah. mo lè fọwọ́ mi sí i. lọ bó ṣe ń ṣe bí àrùn ẹ díẹ̀ ló mọ̀ ẹ kí ló ṣe é gangan náà tó bá ti mọ̀ pé mi lè rán ẹṣẹ́ wàá sọ fún mi ṣó kì í ṣẹ́jú ẹ̀ o èmi mo kọjá àyè mi ṣùgbọ́n láti èní wákàtí yìí tí mo ṣe ń sọ̀rọ̀ yìí má délé mi mọ́ má dẹ̀lé mi mọ́ ṣó ti gbọ́ ẹ máa jókòó sí abẹ́ igi lójoojúmọ́ ẹ tún ṣèpàdé èmèrè lọ́sàn-án àwọn rádaràda. tí olórí burúkú ó pè tó ti gbọ́ èmi ni mo kọjá èmi ìníran ẹ ṣe mọ́. ẹ má kó má kó lè fún ẹ. báwo ni jẹ́ ìbádé màá lọ́kọ̀ kan mi. ó lè fún mà yín. kí ni yẹn ah, bẹ̀rẹ̀ tó ti forí dolẹ̀. Ah, kí ló ń sọ. ọmọ fọ́nẹ́sítìn bí wọ́n ṣe dé ń dọ̀ yẹn náà nìyí tán ni ẹ pé tí a ò wá bá mi kọ́ apẹ̀rẹ̀ mo ní èmi apẹ̀rẹ̀. wọ́n ti ya wèrè gan ní kèmí kí n máa fi ọwọ́ tèmi máa fi bá wọn kọ́ tó wá ti wá rápẹ̀rẹ̀ tó ṣe pé apẹ̀rẹ̀ tó ní ìtìní kò bá da apẹ̀rẹ̀ yìí ń wà ó dọ̀tí gan mi tẹ̀lé fọwọ́ mi mi lè fi kàn yìí wọ́n ní kèmí máa kápá bí mo ti kọ́ ni. Fathia ọ̀rọ̀ wọn ò lè má rí bẹ́ẹ̀ ìwà wọn nìyẹn ẹni tí ò bímọ àgàn ní bó ṣe wà yẹn ẹni tí bá dẹ̀ bí irú ẹni. kò lè mọ iye ẹni. kánú kó bá ọmọ tó wọn lọ sí skul tó ń náwó lé lórí ni eh. iṣẹ́ òṣì tó ń rún ẹ̀ wọ́n afapẹ̀rẹ̀ kiri yẹn kò ní ẹ̀bà rún ẹ̀ ṣé bó ti ya wèrè. Ah, ah. nígbà tẹ́lẹ̀ ò bímọ di méjì tó fi ń pè wọn kọ ṣé kò kí n ṣọmọ wọn ni. di méjì olóìbù kò lóṣìwò. ẹ wo wọn bí nǹkan kan ṣé bí ìyá di méjì ìyá di méjì tó ń pè wọ́n yẹn ìyá forúkọ pè mí lásán ni wọn ò bá wọn wọlé bọ́rùn báyìí débi pé wọn máa kí wọn pé ìyá àbíkú ẹ kú ẹ kú ewu ọmọ o kí ni ọlọ adopt ẹni motherless baby home ni àwa sọ fún yín lẹkùn níwà. aláì nwe jọ ṣé wọ́n lo tẹ̀lé wọn lọ́bí tó ti adopt ọmọ. wo tó bá ń jẹ́ pọ́n máa ń ṣe competition àwọn àgàn ni àwọn náà máa gbé first. Ah, ah, ah, hmm. ìdí nìyí tí mo fi fi ẹ̀jẹ̀ sínú tó tọ́ funfun jáde. ẹ̀rọ eh, eh, bàbá àìná ò pàrọ̀ gbogbo nǹkan tó sọ àmọ́ ẹ̀rù kí ni mo fẹ́ bá lẹ́nu ẹ̀ gangan ló ṣe mí tí mi fi mọ ọkọ tí wàá sọ fún ọkọ mi ni ò jẹ́ kí n gbádùn ariwo pé ṣé mi ò lè dánmọ tọ́ ni mo ṣe mọ́ mo lọ bá àbúrò mi ló máa ń panu lé kó fi mí lọ́kàn balẹ̀ àmọ́ lọ́jọ́ tí kinní ì máa ṣẹlẹ̀ ẹ káàbọ̀. Ah, kí ló ń kí mi fún no kí ló ń kí mi fún wo mo fún ẹ ní èní ọ̀la kí ìwà àtàbúrò ẹ kẹ́ ẹ fi arrange bọ́mọ mi ṣe máa wọlé tí ó bá di ní ọ̀túnla tí ọmọ mi ò wọlé then níjọ́ kẹrin kí wọ́n fúnra rẹ kó kẹ́rù ẹ̀ kó kúrò nínú ilé mi. bàbá di méjì ṣé bá ti sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ ah ga o ṣóògùn wà láyé ni mo rò pé nǹkan ń ṣe ẹ́ àbí kí ni kọ́tọ̀kọ́tọ̀ tó ń bá mi sọ ìná o oníkàrún àbúrò ẹ lọ àti ràn lọ́wọ́ o tún wá ń sọ fẹ́mi wípé owó skul tọmọ ń lọ ohun ṣé mo rán ẹ̀ṣẹ̀ ni ṣé bí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ tó lò ló fi mú ọmọ lọ kémi tó dé wo mi ọmọ tó bá da ti bàbá ẹ ni èyí tí ò bá da ti yẹ ẹ ni òkùnkùn mọ̀ mo bímọ tó pọ̀ èyí tí wọ́n bá bí ló máa wọ yàrá ẹ̀. ẹ máa gbà mí kẹ́ ẹ̀ títí ilẹ̀ ọjọ́ yẹn fi mọ́ mi ò lè sùn ẹ̀rù ń bà mí ni mo bí mo ṣe máa sọ fún ẹ ìdí nìyẹn tí mo fi lọ́mọ kékeré di méjì láti fi ṣe oògùn wọlé. àǹtí mi ọ̀rọ̀ lẹ́tí bó yẹn ẹ̀yin àgbà náà lè sọ wípé tó bá fi ọwọ́ ọ̀tún bọ́ mọ́wé wọ́n á fi tòsí fa mọ́ra ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì mọ́ mi kẹ́ yọnu sèmi náà ọlọ́run mo fi bẹ̀yẹ. ẹ ti ṣe dáadáa inú mi dùn bí tọrọ ìwà pàpà parí sí mo mọ̀ páwọn náà ó ti kọ́gbọ́n nísìn wọ́n mọ̀ pé ní téèyàn ó bá ní jẹ́ kò yẹ kéèyàn mọ̀ fi rún. ẹ wá dákun ìforíjì wọn ó yẹ kí wọ́n sì ti mọ̀ wá ọkọ wọn wọ́n ti mọ orú èèyàn tó kọ àwọn jẹ́ pé kọ́ lé gbà ó ṣe wá jẹ́ pé ńgbà tọmọ dàgbà lóòótọ́ ló wá donú rẹ̀ àmọ́ ẹ̀rù ta lájọbí kẹ́sì wo tọmọ ẹ̀ ṣàforíjì fún. Hmm. bí n tiẹ̀ ní gbọ́ tẹ́lẹ̀ màá wo tìmùlẹ̀ awo tó wà láàrin àwa méjèèjì màá foríjì di méjì. máa gbogbo ohun tó lè ṣẹlẹ̀ mo ti dáríjì ẹ̀. Ah, ẹ ṣé. láti èní lọ o ti bẹ̀rẹ̀ sí rògùn rẹ. àṣẹ àṣẹ ẹ ṣe ẹ ṣe. ayọ̀ ẹ ti padà dé. àṣẹ gbogbo ohun tí o bá dáwọ́lé a máa yọrí sí rere. ah àmín. o ò ní bá wọn fi aṣọ òṣì bora mọ́. ẹ wà ní padà dìbànú. àṣẹ àṣẹ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe.